adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba aláwòrábí ọba tó ń jẹ́ èmi ni èmi ni ọmọ má ṣe bẹ̀rù gbòǹgbò dílé jésè olùdáyé òun ọ̀run mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí gbogbo ẹ̀yin yèyé ẹ̀yin yèyé amúlẹ̀ ayé rọmọ lọ́rùn ọ̀rọ̀ tí mo fẹ́ bá a sọ lé ní òpọ̀ ọ̀rọ̀ díẹ̀ náà ni lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá náà ni lórí ọ̀rọ̀ ìran Yorùbá náà ni lórí ọ̀rọ̀ èmi àti ìwọ tó ń gbọ́ mi náà ni lórí ọ̀rọ̀ àwọn bàbá wa àtẹ̀yìn ìyá wa yìí náà ni lórí ìwòkègbodò wa káàkiri àgbáyé ó súnmọ́ ọ̀rọ̀ wípé kẹ́nìkan má ṣe bẹ́ẹ̀ni kejì jà kì ṣe pé bẹ́ẹ̀ náà lèèyàn ṣe ní lè jà àbí pé kì ṣe pé bẹ́ẹ̀ náà lèèyàn ṣe ní lágbára láti dìfẹ́ǹdì ara ẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìjà lèèyàn máa fi máa máa ṣáájú gbogbo nǹkan kọ́ wá máa wòyàn lórúkọ tọ́lọ́hún ò pè èèyàn kọ́ máa wòyàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé oníjàgídíjàgan nílùú àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá àwọn tó ti wá tó ti ṣáájú wá tó ti lọ wọn ò ṣe tiwọn bẹ́ẹ̀ kókó méjì ni mo kàn fẹ́ fi yé wa lénìí torí lẹ́yìn tá a lọ sí Ìlọrin tí a bá wọn àfáà ṣèpàdé mo ṣàkíyèsí wípé mẹ́sẹ̀jì wa dé ọ̀dọ̀ ó délé ó dóko mo ṣàkíyèsí pé màmá ta lọ́rùn nígbà tí à ń béèrè pé kí ni next option láti fi ta lọ lọ́rùn láti fi ẹ̀ mo ṣàkíyèsí pé ibi tá a fọ̀rọ̀ sí ń jọ yẹn ni pé kò sẹ́ni tó fẹ́ yọjú bọ̀ tí ẹbí ẹ bá lè yọjú kọ́dẹ̀ bẹ̀ wọ́n bọ̀ mo ṣàkíyèsí pé àwọn ẹ̀dá kan wà wọn ò kíá bóyá wọn bóyá ta ni ọlọ́run survive bóyá ta ni ọlọ́run ò survive wọn ò kíá ìtàwọn kíá jù ni pé kọ́ṣà máa respect àwọn kọ́mọ̀ káwọn náà alágbára làwọn kọ́mọ̀ káwọn bàbá ńlá wa náà nílẹ̀ yorùbá alágbára ni wọ́n meanwhile ta ni ọlọ́run is a product tí ò yẹ ká jẹ́ kó sọnù. So is a product tí ó jẹ́ wípé a gbọ́dọ̀ wà very careful lórí ọ̀rọ̀ ẹ̀ that's the reason why tí èmi ṣe gbé ìgbésẹ̀ tí mo gbé kì í ṣe pé anybody rán mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ welcome mi àti mọ́mi wa tí wọ́n wá pàdé wa láti jẹ́ kó yé wa wípé àwọn ò kì í ṣe oníjàgídíjàgan ṣùgbọ́n inú àwọn ò dùn sí bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn àtàwọn èèyàn wa. now adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adé ilé bàbá wa Alimi adé ilé bàbá wa Àfọ̀njá a gbọ́ ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbọ́ tí wọ́n fi ń ṣìwàwù lórí ọ̀rọ̀ Yorùbá àbí lórí ọ̀rọ̀ Ìlọrin now ibi tí ó wá kù báyìí ni wípé ìgbésẹ̀ wo la fẹ́ gbé ìgbésẹ̀ wo la fẹ́ gbé ìgbésẹ̀ wo ni Yorùbá fẹ́ gbé torí gbà tá a jáde gbogbo bí tá a dé tí àwọn èèyàn tún rí bàbá wa gbọ́ba ní ilẹ̀ Yorùbá ẹ̀wọ̀n kí bàbá ò fi orúkọ wọn gangan lẹ̀ àti inú ìgboro ayé làwọn èèyàn ti ń pè mí pé wòlíì ṣẹmẹni tẹ́ gbé sẹ́gbẹ́ yẹn ṣá <laughs> ẹnìkíní pé ẹnìkejì pé ẹnìkẹta pé ẹnìkẹrin pé ẹnìkarùn-ún gbà tó fẹ́ délẹ̀ kẹfà mo ní ní blọọkù strange numbers tọ́ṣà ń pè mí pé ṣé mo mọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ṣá ayọ̀ mi kù kọ́ ló ń jẹ́ táwọn mọ̀ sí àtàmátí ló ń pè é tí ọba mọ̀ tí jòyè dẹ̀ mọ̀ táràlú dẹ̀ mọ̀ mo ní gbogbo ohun tí wọ́n lè mọ̀ nípa wọn mo ní gbogbo ẹ̀ ló yé ọlọ́run mo ní èmi ṣàmọ̀ wípé ojú tó jẹ́ kí n rí wọn ó fẹ́ ṣiṣẹ́ àlàáfíà fún ilẹ̀ Yorùbá ni mo wá kí àwọn náà bàbá tamátí ẹ ṣe ẹkú dìde ẹkú pé kó má bàjẹ́ ẹkú pé kílẹ̀ Yorùbá lè látúntò bí ò tiẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin sapa yẹn dìde ẹ tẹ̀lé wa àti bí ìjẹrin sìn láti ń káàkiri àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dúró tì wá èyí tó wá jẹ́ kókó jù ń bẹ́ẹ̀ òun ni pé ilẹ̀ Yorùbá ò ṣeé pa o ilẹ̀ Yorùbá ò dẹ̀ ṣeé parẹ́ ẹ lọ mú kúrò lọ́kàn wípé àwọn kan fẹ́ gba ilẹ̀ Yorùbá àbí pé bóyá àwọn kan fẹ́ gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá tábàdàn tó tiẹ̀ ti gbàbọ̀dè ẹ lọ mú kúrò lọ́kàn torí pé àwa kan ò dúró àwa kan ò sùn àwo gbogbo nǹkan tá a ní la filẹ̀ filẹ̀ pé ṣé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ibi tá a gbọ́ pé àwọn baba ńlá wa bá dé àfi káwa náà tẹ̀síwájú àfi káwọn ọmọ Yorùbá kọ́ wọnú òmìnira nílé lóko lọ́nà tí ò ní padà dìdàkudà ló fi jẹ́ gbogbo ẹni tí mo bá mọ̀ nílànà ọ̀nà Yorùbá gbogbo wọn pátápátá ni mo máa ń kíyèsí wípé kí la lè ṣe kí ló kàn náà mo wá bèèrè lọ́wọ́ bàbá tá a máa ti torí pé kí ni àwọn ti àwọn ti àwọn tún ti lé experience ọ̀pọ̀lọpọ̀ ogun tọ́lọ́mù rẹ̀ jẹ́ kọ́ bógun lọ àwọn dẹ̀ tún ti lé experience ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú sẹ̀mí ayé nílẹ̀ Yorùbá pé ṣé lóòótọ́ ni pé wọ́n lè pa ilẹ̀ Yorùbá rẹ́ àti pé ṣé lóòótọ́ ni wípé ó pọ́síbù wípé kí ẹlẹ́sìn kan kó pa ẹ̀sìn kan rẹ́ pé bọ́yìn sọ sí pé àwọn mùsùlùmí o wọ́n fẹ́ pa ẹ̀sìn ìṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì rẹ̀ ṣó pọ́síbù then a ṣàkíyèsí wípé mùsùlùmí tún póríṣi méjì sí mẹ́ta and àwọn kan ń fẹ́ ogun àwọn onípàlè tó tẹ̀lé Boko Haram ọ̀tọ̀ but àwọn táwa pàdé tá n bá rìn mi ò rò pé wọ́n pẹ̀lú àwọn ní Boko Haram tó bá wà pọ̀ pẹ̀lú Boko Haram ní gbogbo ẹ̀bẹ̀ tá a bẹ̀ wọ́n pé kọ́ lè fi ta lọ́lọ́run lẹ̀ wọn ò ní gbọ́ ṣùgbọ́n kí n tó wá gbé gbohùngbohùn fún bàbá mú kí Adébíyí Mọ́désọ́lá a ṣàkíyèsí nǹkan kan wípé lẹ́yìn ìgbà tí èmi àti alàgbà ayọ̀míkù tá a dé àárín àwọn àfáà yẹn mo ṣàkíyèsí wípé àwọn àfáà yẹn gbọ́ nǹkan tá a sọ wọ́n lè ṣetán àti yọwọ́ àti bàbá òkúta gidi àti bàbá lágbàjì àti bàbá wa ẹ̀ eh, làbíb lágbàjì àwọn náà ni àti bàbá tí wọ́n ṣe program lálẹ́ àná tí wọ́n sọ̀rọ̀ díẹ̀ yìí orúkọ wọn sápá mi lórí bóyá màá rántí bàbá wa àlùfùlání títí dé ilé ọba ilẹ̀ Ìlọrin ni wọ́n ṣetán àti yọnu torí pé wọn kì í ṣe oníwàhálà pé tó bá ti rí èèyàn ẹ̀kan tó bá dẹ̀ possible tó bá pé evangelist ló yọjú ṣùgbọ́n síyàlẹ́nu ó jọ mí lójú gan o ó yà mí lẹ́nu wípé ìgbà tí ìyá yẹn yọjú lánàá ìgbà tí ìyá yẹn yọjú lánàá mo ṣàkíyèsí wípé kí ni ẹ ṣòro mú bò ìgbà tí ìyá yẹn yọjú lánàá mo ṣàkíyèsí wípé àwọn èèyàn bara jẹ́ in fact tí ò bá ń ṣe ibi tá a wà ni tí ò bá ń ṣe ibi tá a wà tí ò bá ṣe ibi tá a wà màá gbé fún yín tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ò bá ṣe ibi tá a wà ó yẹ kí n tẹ̀lé ìyá yẹn dé kóòtù lánàá ká ní mọ̀ kó ìyá yẹn máa wá ká ní mọ̀ kó máa fáàsì bẹ́ẹ̀ yẹn tẹ̀lé wọn dé kóòtù lánàá ó ṣeé ṣe kí n má lè fara gbà á torí mọ̀ pé màá máa sunkún ni bí ìyá yẹn ṣe ń ráre yẹn ó dá mi lójú pé màá máa sunkún ni tábà tún padà dé kóòtù yẹn nílọrin tí ìyá yẹn bá tún ṣe bẹ́ẹ̀ yẹn tàbí tí ìyá yẹn bá tún go through nǹkan bẹ́ẹ̀ máa máa sunkún ni torí màá máa rí ìyá mi lójú ẹ̀ màá máa rántí àwọn ìgbà tí mo wà tó lé tí ìyá mi torí mi jáde màá máa rántí ìyá mi ìyá mi dẹ̀ ti kú ìyá mi ti lọ so màá máa rí ìyá mi lẹ́sẹ̀kẹsẹ̀ so ìgbà tí ìyá yẹn wá ara rẹ̀ tó bẹ̀bẹ̀ tó gbára ilẹ̀ tán fáwọn èèyàn fáwọn àfa kọjọ kó ṣàánú òun lẹ́nìkankan táwọn àfa yẹn dẹ̀ ti ṣetán àti cancel case láì gba mílíọ̀nù èmi sọ kí ni ìyànjú ti tiwa láti make sure wípé wọn ò sọ̀rọ̀ òdì sẹ́nikẹ́ni mo kọ́ fèsì nǹkan tó fẹ́ ṣe nílé tí kọ́ fèsì progress ilẹ̀ Yorùbá kò sí nǹkan tá a fẹ́ gé inú píkà máa bú ẹnìkan ìyẹn kọ́ ní issue àwọn bàbá yìí dẹ̀ ṣetán láti ṣe kíni láti tú wọn sílẹ̀ kó o sì fi èdè nú. kábíyèsí ọlọ́run kí ni yẹn fẹ́ rebété <laughs> ṣùgbọ́n gbóhùn olúwa àdúpẹ́. <laughs> so lẹ́yìn ìgbà tí màmá yẹn ti bíra ilé tó ti bẹ̀bẹ̀ tó ti ṣe tán ó wá yà wá lẹ́nu pé àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ làwọn àfáà yẹn tún wá pè mí pé àpótí ẹ̀rí sórí <laughs> ohun tó wá torí ẹ̀ bẹ̀bẹ̀ a sọ fún ẹ pé àwọn èèyàn yóò ṣetán àti bẹ̀bẹ̀ wọ́n fẹ́ kíta lọ́rùn kórí wàhálà tó ju wàhálà he níbẹ̀ yẹn ni mo ní kí ló tún ṣẹlẹ̀ wọ́n ní kí n lọ wo nǹkan tí lágbájá ń sọ kí n lọ wo nǹkan tí tàmẹ̀dò ń sọ kí n lọ wo nǹkan tó nílé ń sọ kí n lọ wo nǹkan tàlejò ń sọ mo á ní òkè á lọ wo mo á pe bàbá tamati mo ní kí lẹ́yìn náà tún rí sọ̀rọ̀ yìí wọ́n ní kí n já ṣe program pé ó dàbẹ́ ní pọ̀pọ̀lọpọ̀ ò mọ ìtàn wọn ò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílọrin àti káàkiri ilẹ̀ yorùbá àti lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe pé àwọn ní láti bá òyìn sọ pé n tó kàn kọ́ ń sìn kọ́ ni ká máa bú àwọn pípù yìí bí ò ṣe pé kí ni kọ́ fi èdè nú lóòótọ́ àwọn kan wà láàrin wọn náà táwọn gan ṣe ju nǹkan tó burú ju títa lọ lọ́hùn ṣùgbọ́n nítorí ibi táwa ń lọ sòfà táwọn tó lára ò tíì fèsì àwọn tó ń ṣe nǹkan tó burú ju ta lọ lọ́hùn bóyá wọ́n ní nǹkan tó fẹ́ correct lọ́nà ta lọ lọ́hùn àti lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá láti nítumọ̀ sí ni lọ́ fi mú ta lọ lọ́hùn ẹ jẹ́ ká wá fèsì wọn ká dẹ̀ bẹ̀ wọn ká gba ẹni jáde tábàdẹ̀ ti gba jáde kò sérè nínú ká máa bú bàbá lágbájá ká máa bú bàbá tẹ̀mẹ̀dọ̀ bílẹ̀ yorùbá ṣe fẹ́ níjọ bílẹ̀ yorùbá ṣe fẹ́ jọ bí ẹ̀sìn ilẹ̀ yorùbá ṣe fẹ́ tẹ̀síwájú bí àwọn ọmọ yorùbá tó ti sá torí ìwà àṣìṣe àwọn bàbá lọ́kọ̀ọ̀kan lọ́tún lọ́sì bó ṣe sá bó ṣe máa dá wọn padà ìyẹn ni ká fèsì kì í ṣe ká kàn máa bú ẹlẹ́sìn kankan so lọ́rọ̀ kan bàbá ní àwọn ní gbólóhùn kan àbí méjì táwọn fẹ́ sọ so léèní màá fẹ́ bèèrè lọ́wọ́ lẹ́ẹ̀kínní wípé ṣé ẹlẹ́sìn kan wà nílẹ̀ nàìjíríà nílẹ̀ yorùbá tó lè pa ẹ̀sìn kan rẹ́ àti pé ṣé ogun ẹ̀sìn máa tán àbí kò ní tán sùtà máa kọ́ ṣẹ́ lé lórí nísìnyí ni ṣé ẹ̀sìn kan lè pa ẹ̀sìn kan rẹ́ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ kan yìí sà. ọmọ ilẹ̀ Yorùbá mo dúpẹ́ mo kí yín mo kí ní kí ti ọmọ ìbílẹ̀ yorùbá pípẹ́ ẹkú ojúmọ́ rí tọmọ yín lónìí ojúmọ́ rí ni yóò sì máa mọ yín nílẹ̀ yorùbá ẹ̀ẹ́ni fojú sunkún ọmọ o ẹ̀ẹ́ni ṣòwò àdánù o wọ́n ti sísá tí mo kú dúpẹ́ lọ́wọ́ ọmọ yorùbá ní ti sí wọn àjíǹde ara ọmọ jẹ̀yìn ẹ ní sílẹ̀ tẹ o ẹ ní sí wíjà ẹ sì ní sí gbòwà asọ́nimú kò ní mú yín bẹ́ẹ̀ ni asọ́nimú ò ní mú yín ẹ gbogbo ọ̀nà tí ẹ rìn kẹ dá ìlú Ìlọrin tẹ wà lẹ́bàá bàbá tó bí mi tẹ wà lábẹ́ ìgbésí ayé mi nínú orí alẹ́ mi. kẹ dábò. àbọ̀ ìsìn nílò gan. mo fi títóbi Elédùmarè mo fi bẹ̀ yín ẹ̀yin bàbá mi tẹ́ bí mi ẹ̀yin làlùfáà nílùú Ìlọrin Àfàjá mo fi lé Álímì mo fi bẹ̀ yín o mo tó fi Álímì mo fi bẹ̀ yín o kí ẹ dákun mo fi bàbá mi Abdulkadir mo fi bẹ̀ yín o ìnílé Álímì tí mo gbẹ́jú bá láyé mo bẹ̀ gbogbo ẹ̀yin àfáà mo fi lé Álímì rọ̀ yín mo fi sùúrù bẹ̀ yín o mo fi bàbá àgbà mo fi bẹ̀yìn o mo fi bàbá tèmi tó su èmi nídìí ara rẹ̀ fúnra mi Ibrahim Abdulkadir Báwà mo fi bẹ̀yìn o bàbá mi Sulukanani tòní Kọ́lápọ̀ ti lọrin bàbá Kọ́lápọ̀ bàbá ò dìtẹ̀ nìkankan bàbá Kọ́lápọ̀ bàbá ò bà kankan jẹ́ bàbá Kúọlápọ̀ bàbá fi ń dún ẹni gbogbo èèyàn nú ẹ wò mí dáadáa o ẹ rí pẹ́ tí ń wò mí tipẹ́tipẹ́ gan gbogbo ìgbà tí mo máa ń sọ̀rọ̀ kì í sì lọ́rin mo ti ń sọ̀rọ̀ wọ́n máa ń gbé mi kúrò lọ́rin ni èmi là kọ́ bí àrẹ̀mọ Abdulkadir ọba àjára èmi ni wọ́n ń pè látàmọ́tì Jimoh ọmọ ọba àjára <laughs> Ìlọrin ọgbọ́dọ̀ bàjẹ́ tó láwọn tó bí mi ò ríjọ́ bàjẹ́ gbogbo bí wọ́n ṣe ń rí sùúrù lọ́rin tó wọ́n máa ń lè ṣe kí dẹ́kun bọ̀ bá lọ́rin ni gbogbo yín lẹ máa ogun tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ nìkan tó le tó le aláàjì ọba àjàrà ẹ mọ̀ bí ṣe máa ń dààmú láìrówó tẹ́nìkan kò fún lówó tó fi ń dààmú lórí ọkùnrin àtobìnrin o bí mo ṣe kéré ńgbà náà ní lábẹ́ wọn o bí mo ṣe dàgbà lónìí náà ní lábẹ́ wọn mo dúpẹ́ tí ọlọ́run ọ̀pá wọn àìmọye èèyàn tó ti kú ẹ dákun mo fi wàhálà wọn bẹ̀ wàhálà bàbá mi lérigun mẹ́rin Ìlọrin torí ọbọ sọ pé àjàrà nǹkan bàbá ìṣẹ̀lẹ̀ ẹ bá mi mójútó à gbogbo balógun mẹ́rẹ̀ẹ̀rin àpadà sí aburú àpadà sí ìgbà òní kàn yín ẹ ní fojú sunkún ọmọ mọ́gàjí ààrẹ bàbá àṣàlẹ̀ ẹ ní fojú sunkún ọmọ ẹ pẹ́ láyé gbogbo olóyè ọba lórin ni mo dúpẹ́ lọ́wọ́ yín tìlú Ìlọrin yàtọ̀ sí gbogbo ìlú nínú dáadáa yín tẹ̀ ń ṣe àwa tọ́lọ̀ ń ṣe fún yín lónìí tá à ń sọ̀rọ̀ lónìí tá à tara yín jáde ṣerú ọ̀rọ̀ yìí lè jáde lẹ́nu wa wèrè ni wọ́n mọ̀ pè wá wọ́n mọ̀ láwa ni tọ́ọ̀gì wọ́n mọ̀ láwa là ń pààyàn àmọ́ tẹ́ ẹ fi lé wa lọ́wọ́ àtẹ̀kọ́ ta kọ́ lábẹ́ yín táwa náà fi wà lónìí ah, a adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú lọ́run ò ní bàjẹ́ ìrọ̀rùn ni wọ́n mọ̀ bá lọ́rin àdúrà mi nìyẹn o ilé alímì ò lè dàrú o béèyàn bá tàbùkù ilé alímì ọlọ́run ló ṣe tọ́tọ́ bá ìgbésí ayé ara rẹ̀ jẹ́ àtọ̀nà dínà rẹ̀ ni o. wọn ò mọ̀ dí bóyá wọ́n fẹ́ kẹ́ ṣàlàyé nǹkan tí hmm. èyàn ṣe gbọ́dọ̀ tàbùkù ilé alímì bígbà tí èyàn ń pọ́n fúlàní. ẹ gbọ́dọ̀ tàbùkù ilé alímì. wọ́n wọ̀ bẹ́ẹ̀ pé èyàn ń pọ́n fúlàní lé. ta ni jẹ́ fúlàní ta ni jẹ́ yorùbá ta ni jẹ́ tápà ta ni jẹ́ fílíkìnì kan èèyàn ni wá ẹ jẹ́ sọ̀rọ̀ lórí èèmọ̀ ènìyàn ènìyàn ara ara ní bẹ lára álímì ènìyàn ara lára níbẹ̀ lára àfọ̀njá tí wọ́n finú kunú tí wọ́n se, pọ̀ tí dáadáa sì ṣe tí nǹkan ò sì bàjẹ́ àtọwọ́ wọn. tí wọ́n ṣe dáadáa púpọ̀ jù tí wọ́n dùn mọ́ra wọn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lónìí ǹjẹ́ ẹ mọ̀ tán baba ńlá baba yín àdéhùn wo ni wọ́n jọ ṣe pọ̀ ẹ dákun ìlú Ìlọrin mo fọlọ́ǹbẹ̀ yín àti gbogbo Kwara State ẹ ní rí dààmú ẹ wọlé ẹ sá wọlé ẹ wọlé kí wọ́n pa yín kọ̀mọ́ ní sẹlẹ̀ ńlù lọ́rin títí mọ́ gbogbo Kwara State ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ìdínú ẹ̀yin ọmọ Yorùbá nítorí wípé agbéyàn wá bá wa bẹ àwọn àfáà ẹni tá a gbé wá bẹ àwọn àfáà ó jẹ́ ẹlẹ́sìn ẹgbẹ́ kejì ẹlẹ́sìn kìrìsìtẹ́nì inú mi dùn nígbà tí wòlíì yìí dé sí lọrin nítorí èmi ni mo ṣokùnfà tí wọ́n ti dé mo ti lọ stúdù wọn bí èmi jì tí mo lọ sọ̀rọ̀ pa lọ́rin tẹ́tí pè mí àmọ́ wá ní kò dùn mọ́ mi ọ̀rọ̀ tá à ń sọ yẹn mo fẹ́ kẹ́ wọ lọ́rin o nítorí pé Ìlọrin gbogbo àwọn àfáà tí ń sọ̀rọ̀ tẹ̀ ń rí yìí ẹ dákun ẹ lè jẹ́ wọn rí yín nítorí àwọn tí ń sọ̀rọ̀ nu Yorùbá yìí wọn ò mọ̀ túmọ̀ Yorùbá wọn kàn sọ̀rọ̀ yìí ah, mo fẹ́ ránṣẹ́ sí gan àmọ́ ìrí nǹkan tó lè yọ sẹ̀mí kò ní alimi téèyàn bá disturb mi pẹ̀lú alimi nǹkan máa ṣe wọ́n tìrantìran wòlíì ní kí ló dé mo ní àwọn àtàwọn bàbá tiwa ni wọ́n jọ wà ìyìn tó bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo ní bàbá mi ṣubú gbogbo àwọn bàbá tèmi dá nǹkan kan lẹ̀ pé bàbá tó bí mi Abdulkadir ọba àjàrà ọ̀rẹ́ ọba àlọrin ni àná ọba àlọrin ni àná tí ò ní parẹ́ láéláé torí ọmọ ọba àlọrin bímọ fún bàbá mi táwọn àbúrò mi ti dàgbà tẹ́ ti tó mi lẹ́nu tẹ́ ti níyàwó ilé tẹ́ ń bímọ àà kẹ́ ẹ mọ wá bẹnu àtẹ́lu bí tí bàbá mi ti fẹ́ bí ìbànújẹ́ ni fún mi ni mo fi rò pé kí n sọ̀rọ̀ èèyàn ọmọ Yorùbá kẹ́ ẹ gbọ́ nítawọn bàbá wa fi lé wa lọ́wọ́ kọ́lẹ̀ ń ntí àwọn bàbá àtàwọn àlùfáà fi lé wọn lọ́wọ́ ni wọ́n ń lò àmẹ́yìn òlu tiwa àfa àwọn olóbu bàbá ńlá bàbá ẹnìkan àfa àwọn olóbu yàláyẹ ẹnìkan àfa àwọn olóbu ọba àlù kankan ẹ̀yin ń bọ́ ọba àlù bàbá tiwa ẹ̀ ń bú àwọn àfa àti mẹ́ńbẹ́ ǹjẹ́ yìí lè jà nítorí ẹ̀sìn ni kí lẹ mọ̀ tí ń jẹ́sìn sẹ́sìn lẹ́ẹ̀pa ni àbẹ́ para yín ǹjẹ́ nìkan lè pẹ̀sìn tẹ́lẹ̀ ń jà nítorí ẹ̀sìn gbogbo wa yẹn ni mo sọ mo dojú rọ ikọ ẹ ní pẹ́sìn ànábì gan ọ̀rẹ́ sìn pa ọ̀tá ànábì ọ̀rẹ́ sìn pa ẹ̀sìn ò lè kú èèyàn ni ó máa kú ẹ̀ mọ iye sàbẹ́ tó kú lẹ́yìn ànábì ni. ẹ̀sìn ò lè kú. ẹ̀sìn ò lè kú èèyàn ni ó máa kú. Hmm, ah, ah, ìgbà tó yíwọ́ fànábì lọ́dọ̀ ọlọ́run ànábì sọ ọlọ́run sọ fànábì pé mo fẹ́ pa wọ́n rẹ́ ah, ẹ wo sàbẹ́ fa ọlọ́run sọ fún sàábé rẹ̀ ibi tẹ́yìn ò ti ní làákà ẹnu tẹ́ ẹ̀ pa síwájú lé ọlọ́run sọ fún ànábì pé mo mo ibo wọn fẹ́ dààmú rẹ̀ níwà dojú yín pa wọn rẹ̀ ànábì ní dákun wọn pa wọn rẹ̀ ṣébi torí wọn náà ló fi dá mi dákun bá ń fi mọ̀mọ́ wọn nì sì bá ń fò yéyé wọn ọ̀nà mìíràn lọ́sọ bẹ́ẹ̀ fáwọn àánú dùn èmi ò kéwu tó o bá wá mọ̀ pé kí ẹ má pa wọn rẹ̀ bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ kó sún díẹ̀ síwájú. Si ẹ̀yin náà ẹ̀wù bọ́ọ̀lù ọ̀sẹ̀ ẹ̀wù bọ́ọ̀lù ọ̀sẹ̀ sọ̀rọ̀ ànábì ẹ̀wù bó ṣe sọ̀rọ̀ ọ̀sẹ̀ tíìwù ẹ̀wù bó ṣe sọ̀rọ̀ ìsá tí wọ́n pè jésù ẹ wá wo bó ṣe bàbá ara rọ̀ṣúlù láì kàìkà ọmọ yorùbá ẹ dákun mo fọlọ́ ń bẹ̀yìn mo fi lédùmarè bẹ̀yìn mo fàtiwá yẹyìn bẹ̀yìn mo fi tẹ́ ẹgbẹ́kẹ̀lé mo fi bẹ̀yìn kò sí jẹ́ ẹ̀sìn lọ́wọ́ yín ẹ dákun ẹ má jẹ́ ká ṣe ohun tí ò yẹ ká ṣe nítorí àwọn bàbá wa tí wọ́n fìfẹ́ báyẹn wọ́n ṣe pọ̀ tí wọ́n sì fìfẹ́ gbé nǹkan kalẹ̀ fúnra wọn wọn ò para wọn gbà náà o ọ̀rẹ́ pọ̀ gan o ìdùnnú pọ̀ gan o ẹ mọ̀ wọn sọ̀tàn ẹ̀yìn alímì ẹ mọ̀ sọ̀tàn àfọ̀njá kí n ti yín tálímì ọ̀bá dábò làfọ̀njá ti jí ọwọ́ àmì tó wà táfọ̀njá ọ̀bá dábò làfọ̀njá ṣe wà tílé wọn ò ní ti parẹ́ láti fànádùn ni ọmọ kan kọrin ó ní kinní kan àpáta kan mẹ́ndì àpẹ́ ibẹ̀ ni wọ́n bá lọ tẹ́ bá mọ̀ wọ́n ti ń lọrin ó fi yé yín ẹ̀ nílà ká inú ni nígbà tí ò yé yín ó ní kẹ́ ẹ wodò kan ní kú ọ ó fi gbogbo nǹkan ó fi kò ìṣúná tó fi kọrin ẹ rí gbogbo ẹ̀rọ ẹ̀yán ọmọ Yorùbá ẹ̀ ronú mélòó yín lọ́lọ́ ọ̀dọ̀ ọba àlọ́rin tó sọ pé n tó wù òun ni ìdílé tí wọ́n ti máa ń jẹ gbogbo ọba nílẹ̀ tó máa ń joyè nílẹ̀ yorùbá kò sí ibi tọ́ba àlọ́rin ti yọ́kù dòní kálukú tó ìdílé tí máa ń jẹ ọba nílẹ̀ yorùbá nílọrin gbogbo wọn lẹ́mí ààfin jẹ ọba wọn láti orí bàbá àṣàlẹ̀ hmm. ààrẹ ilé ààrẹ hmm. dáúdù yorùbá ló sì ń jẹ nǹkan wọn yorùbá ní jẹ dáúdù yorùbá ní jẹ mọ́gàjì yorùbá náà ló máa ń jẹ baálẹ̀ o. Hmm yorùbá ní máa já láǹgó àwò ẹ gbádùn yorùbá mi ilé olóòtú àwa pẹ̀lú ìsà yorùbá náà ni wọ́n máa ń fún ní mọ́gàjí o. dèní bá ṣe ń sọ̀rọ̀ yìí. ọba àlọrin ò tí ì yọ ẹnìkankan kú òrí kọ́ wá lòun fi ìbòròró sí àbí fílàní o. Hmm. oyè tí ọba àlọrin jẹ lórí fílàní ńlọrin ah, ọlọ́run o sì rí inú mi o sì mọ̀ pé mo tẹ̀lé wọn mo rí inú wọn wọ́n máa ń jẹ séríkì wọ́n máa ń jẹ jòwúrọ̀ èmi ò ní làákàánú mi ọmọ yòókù mọ́ àmọ́ mo rántí méjì tí bàbá máa fi ń jẹ. méjì péré. bẹ́ẹ̀ ni. yorùbá dẹ̀ ṣe ń lo bíi mẹ́rin sí mẹ́rùn. wọ́n lo méje nínú oyè hmm. ọba àná ni mo ń wé làwọn ni wọn bàbá ni mo ń ṣe gbogbo ẹ̀ fún wọn torí tí wọn bá ti ní kinní kan bàbá òní ẹni tó kù jẹ dàkọ ẹ bá mú ẹni tí ó jẹ wọn lè yín hmm. oyè yìí ọgbọdọ kú àwọn bàbá mi ní máa ń ṣe ẹni tó sọ pé àwọn bàbá òun ní máa ń ṣe tí sì ń ṣe lónìí ẹ wá láyé ọ̀tẹ̀ ayé ọ̀yẹ́ ni ẹ̀yin tẹ́ ẹ bá bẹnu bàtẹ́lù ayé tí yán bàjẹ́ nítorí kò gbẹ́sẹ̀ kúrò níbi ipò ẹ̀yin ilẹ̀ gbẹ́sẹ̀ Yorùbá lọ́gbẹ́sẹ̀ kúrò níbi ipò hmm. àtàdéhùn ọmọ yẹyẹ ni wọ́n Fúlàní kíni kíni ẹ̀ ń bá ká kílẹ̀ béèrè tọ́lọ́hún ò ṣe fún yín. wọ́n dẹ̀ ń lọ́kọ wọn níyàwó láàrin wa. gbogbo ẹ̀ là kódà gbogbo ọmọ wa ni wọ́n ti fẹ́ tán gbogbo ọmọ tí wọ́n làwọn náà ti fẹ́ tán ṣé àwọn apá àwọn ọmọ wa lọ́hùn yàbá wọn apá àwọn ọmọ wọn. ẹ wá ń béèrè ogun níbo lógun tí wàá fẹ́ ṣẹlẹ̀ ńlọrin èyí tẹ̀ ní làákà ẹnu ọmọ àlẹ Yorùbá ni yín tẹ̀ bá ṣe ọwọ́ bàbá yín jẹ́ nítorí ìfẹ́ tí bàbá yín fi ṣe nǹkan tí wọ́n ṣe àwọn bàbá ńlá wa ẹ̀yin ń bàjẹ́ alimi ọ̀bàjẹ́ ni fi ń dùn fún wọn dùn ní wọ́n ń ṣe tí gbogbo ẹ̀ ń dùn ní olóòtú olóòtú yes sir nílẹ̀ Yorùbá kò sí irú ọba lọ́rin hmm. hmm. bàbá mi ni. Hmm. Mm. Bàbá bàbá mi ló wà lórí oyè báyìí. sáwọn èèyàn ní sọ pé ń gbèjà bàbá yín lè fi sọ bẹ́ẹ̀. ó kù mí ó kù ọlọ́run inú nǹkan táwọn bàbá mi sọ fún mi náà mọ̀ ń sọ. lọ́rọ̀ àwọn ọba tó tún le tó tún le kúnlẹ̀ yorùbá. alhaj abdulkadir bàbá mi ni bàbá mi tó fokó òdi rẹ̀ bú mi lónìí òní ibrahim sulukanihani tí wọ́n ń bẹ lórí àlééfà báyìí gbogbo nǹkan tí mo mọ rí pẹ̀lú wọn ìdùnnú ni ńlá síwájú wa bàbá mọ́díbò brọ́dà wa àgbà ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ àti aláàjì ọba àjá tí ṣòro bá dé pé wàhálà fẹ́ wọ̀ lọ wọ́n lọ bẹ̀ tọ́ba kan kí wọ́n bẹ àwọn èèyàn pé ẹ má jẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ẹ má jẹ́ tàṣẹ sí ọ ṣẹlẹ̀ ogun kan ṣẹlẹ̀ lálápá lọ́dún kan bàbá wa ọba lùlọrin bẹ gbogbo àwọn èèyàn ẹ dá. sọ àwọn bàbá wa ìṣòro tí wọ́n ní ni pé bò ní aburú òsín nílùú àwọn ẹyọ kan tí mo kọ́kọ́ dì múnú láyé láyìgbà tí mo ti gbájú. àwọn èèyàn mọ̀ kán sọ bẹ́ẹ̀ o. mo mú un nílà káyìn. ilé lè sọ fún wọn kán sọ bẹ́ẹ̀ tó rẹ̀ hmm. ni. tí wàhálà ń ṣẹlẹ̀ gan ẹ wò gbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ó ṣe Sunday Igboho ó ṣe Sunday Igboho. Fílàní yàtọ̀ sí bòròrò hmm. ìdílé ni Fílàní bòròrò máa ń já wá ni ẹ má papọ̀ mọ́ra wọn ìran tí wàá pọ̀ gan ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ní gangan ní orí ọ̀rọ̀ Sunday mo mọ ìdààmú tó bá àwọn bàbá wa lórí Ìlọrin wọn wà ìdààmú sì ń bá wọn pé àwọn èèyàn wọn ti pa àwọn èèyàn wọn wọn ti pa àwọn èèyàn wa wọn ti ṣe báyìí kódà sòrò ti dì à nǹkan ṣe ń gbà náà àwọn àgbàlagbà ń dún bàbá mi àwọn bàjára mo rí i pé wọ́n ti fẹ́ sick mo wá ní kí ló wù wọ́n. wọ́n dá yín ló ń sá wọ́n ní Muhammed Kọ́lápọ̀ Ibrahim wọ́n ní we have ajia ọ̀pẹ̀lẹ̀ in Ìlọrin we have gbogbo nǹkan tí ń jẹ́ yorùbá ibẹ̀ lọrin o. ok a máa padà wá sórí yẹn. ẹ jọ o ẹ má disturb mi o ẹ ti ń sọ nǹkan tí mo ń sọ fún yín torí pé ẹni tẹ́lẹ̀dùmọ̀ ẹ sọ pé òun la síwájú tí mo yàn fún yín ẹ má bẹnu àtẹ́lù ẹ má tàbùkù rẹ̀ ìnílé alímìjẹ o aṣíwájú wa ni ẹ dákun wọn ò dúdú kọ àwọn bàbá wa o wọn ò rí dúkọ àwọn bàbá wa rárá nítorí ẹni tó wà lórí òpè lónìí bàbá àṣàlẹ̀ mọ́gàjí ààrẹ balógun mẹ́rẹ̀ẹ̀rin àwọn bàbá mi ni wọ́n ilé ọba náà ni wọ́n sì ti ń pàṣẹ. ẹ má jẹ́ ká fún wa one problem ọmọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọmọ àlè ni wọ́n mọ bú bàbá rẹ̀ tí ò ní sọ̀rọ̀ tí n bá mọ bí mo ṣe lè ríta lọ lọ́hùn kó tó wà lọ́rin ni ìbá lọ fún problem nbọ tèmi ewo fídíò èmi yìí tẹ tẹlifíṣàn èmi yìí sì wo fóònù android èmi yìí ọmọ ṣe èmi ò wá kẹ́nìkan kó wo fọ́tò mi wò mi ò láìkí ẹ̀ mi ya fọ́tò. òun náà lọ́ọ́ ṣe gbọ́ wá sẹ́gbẹ̀ẹ́ yín. ẹ dákun ọmọ Yorùbá ẹ dábọ̀ ẹ fi èdè nù ẹ má jẹ́ ká tapẹ̀ sí àwọn tó bí wa nígbà tẹ́yìn ní ntí bàbá ńlá bàbá yín gbé yín lọ́wọ́ lẹ́ tẹ́nìkan wá bú baba la baba yín tí wọ́n wá lè bú baba la baba àwọn nǹkan tí àwọn ń tẹ̀lé. wọ́n láwọn kan bú ẹsọ fáwọn mùsùlùmí náà tàbí àwọn tó bá ń bú wọn wọ́n ní nǹkan tó fà títa lọ́rùn fi dìde nìyẹn o pé àwọn lọ́kọ́kọ́ bú. àwọn àáfàá tẹ ni wọ́n ń bú yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àkọ́dà ńlọ́fẹ̀ẹ́bù ẹ̀ ń pọ̀ bá lu baba tiwa ẹ̀ ń pọ̀ bá tiwa baba tiwa ẹ̀ ń pè lọ́ba yẹ̀yẹ̀ ẹ̀ ní kì í sọba ẹ̀ wá níwọ̀n ní sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ mélòó lọ́rọ̀ yín léṣẹ́ tẹ́ jẹun òun là ní nǹkan tí mo bá tí mo tò tẹlẹdùmọ̀rẹ́ tò kalẹ̀ fún mi tí mo tẹ̀lé èmi ò ní jẹ́ ọkàn ó dínkù èmi ò ní jẹ́ ọkàn ó yẹ̀ kúrò níbẹ̀ àwọn mùsùlùmù wọn ní tẹlẹdùmọ̀rẹ́ gbé fànà Muhammad wọn ní làwọn tẹ̀lé o àwọn christian wọn ní tẹlẹdùmọ̀rẹ́ gbé fún yíṣá jésù kristi ni làwọn tẹ̀lé hmm. ṣé bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan ló làwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a láǹjà ẹnì kan ò ní pẹ̀sìn a mọ̀ para wa ni ẹ̀sìn ò sì ní kú ẹ̀sìn ò ní kú àwọn èèyàn yóò máa para wọn. ẹ mọ̀ para yín tí yín máa bàjẹ́ nítorí ẹ̀sìn ò ní kú bẹ́ẹ̀ lẹ̀sìn ó sì máa wà nǹkan tẹ́lẹ̀ dùnmọ̀ rè dáni gbogbo tó lu wá dáadáa lọ́rùn mi là pè hmm. ẹ̀sìn ò lè kú o. èdè ò ní dì wá. èdè ò sì ní dì wá. bẹ́ẹ̀ bá bu bàbá mi nígbà kí o tó ṣe pé ẹ̀tún wa bu bàbá ńlá bàbá mi ìní dárídì yìí tí n àwọn àfa àtẹni bínú lọ ni wọn ò bínú nítorí pé àwọn kọ́ lẹ́bú bàbá wa lẹ́bú àwọn tó bí wa lẹ́bú àti wọn ò bá fi sọ̀rọ̀ ọmọ àlè ni wọn hmm, bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí wọn bá fi pèsè ọmọ àlè làwọn àfáànù nítorí ẹ ti gbọ́ àwọn tó bí àwa kò inú kòkò dúdú ilẹ̀ kọ́ funfun ti jáde ńlọrin àwọn baba ńlá wa Yorùbá ni wọn àwọn ni wọn láàfáà àfáà sì ní bàbá ọba ni ẹ dákun torí ọlọ́run bá a ṣe bá ń lẹ̀ yorùbá nù ẹ má sì mí gbọ́ o èmi ò gbowó o èmi ò bẹ́ẹ̀nì kankan sọ̀rọ̀ owó o àmọ́ èmi rí nínú ìran àti inú oorun àti ìjíṣẹ́ mi tẹ́lẹ̀dùmọ̀lẹ́ ti tì mí sí tipẹ́tipẹ́ iṣẹ́ ọmọ bú ni mo ń ṣe tẹ́lẹ̀ náà mo ti pàtì ní sí tó eighteen years tí mo jókòó ti ṣẹ́tẹ́ fi bí mi mi wá kẹ́nìkan ṣe kẹ́nìkan o àmọ́ mo fẹ́ peace kí a ṣe nǹkan ìrọ̀rùn ogun tí yorùbá lòun lè jà àwọn lágbára aláfẹ́ẹ̀rí alogun gbọn kankan ẹja pera wa jọ nígbà tá a fẹ́ bá ti kóra wa jọ a fẹ́ lọ bọ̀ kan ẹja má wa ninety thousand kú mẹ́ ká wa jókòó ká sọ̀rọ̀ pé tá a bá tiẹ̀ sì sílẹ̀ tá a bá pààyàn wo owó fi tẹ̀ wá lọ́wọ́ mo fẹ́ kẹjá ẹ dákun torí kánábí ọmọ bá ṣe míyàn ló fù nígbà tíjọba kánábí Muhammad Prophet Muhammad ẹ rí i pé ó sọ fún Elédùmarè pé má pa ẹnìkankan o sì má dojú wọn délé má jẹ wọn kú àtọ bá ti wá mọ̀ pé ìní pa wọn rẹ́ fún wọn ó sùn fún wọn mọkọ wọn kú láti mọkà eh, Prophet sì lọ Mẹdínà ẹni tó bá lọ hajj tó bá lọ mọkà tí ó bá lọ kò sáájì nítorí mọ̀rọ̀ sùlù láì ní ẹ̀sìn kanu ọmọ yorùbá mélòó ní lọ kóra wọn jọ tẹ̀ ń lọ léèfẹ̀ ibẹ̀ lòdùdú à wà tẹ̀ lè ṣe àdúrà jọ kẹta jọ kẹrin jọ karùn-ún hmm. àmọ́ tẹ bá ti gbọ́ pé wọ́n sọdún fa wọ́n sọdún kẹ́nẹ́ kan ẹ kú ọkọ̀ dáná ẹ kú bọ́n ẹ káwọn pc ẹ lẹ́ ń lọ bí ọdún sọdún nìkan lẹ́mọ̀ sí ń gbèsè ayé yín yorùbá kẹkọ̀ọ́ ládùúgbò àjọ kẹta àjọ kẹrin àjọ karùn-ún kẹfà àní àdúrà ọdún táwọn sì tá à ń pa màálù tá à ń pa gbogbo gbogbo ẹni bẹ́ẹ̀ lọ́rin ọba lọ́rin máa ń pèsè àdúrà ọjọ́ kẹta ọjọ́ kẹta wọ́n pa màálù wọ́n fi ṣe sàrà wọ́n náwó tó bá dijọ́ kẹta wọ́n tún ṣe tijọ́ jímọ̀ ọ̀tọ̀ tijọ́ mọ́ndé ọ̀tọ̀ àwọn kan tó wà tó ń gbàdúrà tẹ tó ń gbà àwẹ̀ pétọ̀ Ìlọrin ọlọ́mọdé ọ̀dàrú ìnira tí máa ń bá ayé kọ́mọ́wọ́lù lọ́rin bàbá wa ni máa ń ṣètò rẹ̀ nílùú lọ́rin ẹ wá ń bìlífù ogun ẹ ń bìlífù pé lágbára ságbára ló mú ọlọ́run ní àbádùá ẹ jáwa náà ó jókòó ká ronú wa wò ká máa bú ni ká máa yẹ̀yẹ́ ní tẹ́fi bí wa ká máa yẹ̀yẹ́ àwọn èèyàn ṣé báwọn ọmọ yín kan ni wọ́n lè gbé fún wọ́n lè rán ẹ̀kú fún ara wọn tẹ́lẹ̀ gbé lamẹ́ríkà tọ́lọ́pàá ni wọ́n máa kúnlẹ̀. wọ́n dẹ̀ kúnlẹ̀ lóòótọ́. pẹ̀lú ẹ̀kú wọ́n sì ń kúnlẹ̀. níwájú ìbọn. sẹ́rí yín burú ni nítorí pé ẹ̀ náà sí wọn. sẹ́rù pé mi bẹ̀rẹ̀ yín ọ̀bẹ̀rù yín mi bẹ̀rù yín torí ogun mi bẹ̀rù ogun kankan kò sí ní dá fún yín tẹ̀ fi tẹ̀ bá tó àìpé mọ̀ ń dalẹ̀ ilé ò ní gbè mí àṣẹ. ẹ dákun wọn fọ náà mẹyìn ògùn kọ́ lọ́rọ̀ wá kan ìtùbínlùbí ẹni tá a bá jagun gbà á níjọ jókòó mọ́ ṣé n ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ńgbà tẹ́ ti bá jagun sí ẹlẹ́ mọ́bí tó bá dé hmm. ṣé tẹ́ bá fìfì àti dùnú sí pọ̀ tọkẹ̀yìn náà sáwọn ọmọdọ́mọ yìí ò ní jèrè ẹ wá ní aláwo òsì ni òsì ni ọ̀tá kálukú náà ńgbà tó ti pa wo ọ̀tẹ̀ wọn ń ṣe wọ́n ti gbàgbé ìṣẹ̀sí àwọn bàbá wọn wọ́n ti gbàgbé àdéhùn táwọn bàbá ńlá bàbá wa ti ṣe kalẹ̀ pẹ̀lú àwọn kan tí bòòrò bá dá màálù wá tó bá ti jẹ kú báyìí wọ́n ti di fílàní ńlọrin ó di kẹmọ dá wà lálẹ́ kẹmọ sọ̀rọ̀ tí ò dá sílé ọba Ọlọ́run ò fẹ́ èmi èé ṣe ẹni tí Yorùbá lè mi o èmi ò jí mọ̀ lóko mi o ọmọ ọlọ́jẹ̀ sì ni mí mi í ṣe ọmọ àlè ọlọ́jẹ̀ ni bàbá mi gbogbo ẹ̀yin tẹ̀ ń bú mi tẹ̀ ń ṣépèlé mi ìpè pé Ògbómọ̀ṣọ́ ni mi èmi èso Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe lọ́ba àlọrin nìyá tèmi náà ṣe dọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nìyá mi adé ni wọ́n ń dé ní ìyá mi báwo ni màá ṣe mọ rí ọba àlú bàbá mi fún nígbà tí mò ń bá bàrà ọba àlú ìyá mi ah kẹ́ wọ́n á mọ yẹ̀yẹ́ ọba àlú bàbá mi ẹ̀ẹ́dí pọ́ ní bọ́lọ̀ ṣiṣẹ́ dá mi ni ìran bàbá mi ọba ni wọ́n ìran ìyá mi ọba ni wọ́n abẹ́ ẹ̀ ronú síbẹ̀ ni sí àti pé bẹ́ẹ̀ lọ́lọ́ ti sọ̀rọ̀ ànábì ni ìlú Mákà ṣe ìlú àfojú parẹ́ ìlú Mọ̀dínà ṣe ìlú àfojú parẹ́ tẹ̀ ní débẹ̀ tẹ́ ẹ̀ bá ti kọjá l'Ógbómọ̀ṣọ́ ẹ̀ ní dé lọ́rin tẹ́ ẹ̀ bá ń bọ̀ láti kù tẹ́ ẹ̀ bá ti kú ńlọrin tẹ́ ẹ̀ bá ti d'Ógbómọ̀ṣọ́ ẹ̀ ní dọ́yọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́run ṣe fún mi Mọ̀dínà tèmi ni o àti Mákà tèmi o Mákà mi ni lọ́rin o Mọ̀dínà mi ni Ògbómọ̀ṣọ́ o ẹ mọ́ mi skóòtì mi o ní tí bàbá mi àti ìyá mi fi lé mi lọ́wọ́ ni o ilé alímì sì lọ́mọ tó bá tasẹ̀ sí ọ̀rọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ iná ní ọwọ́ o ìyìn ìgbàgbé ọ̀rọ̀ ìyá mi ni o ìní mo fi ń bá yín sọ̀rọ̀ tó rálì jẹ́ náà mi wà lẹ́sẹ̀ ìyá mi n ò sí láyé mọ́ o n ò sí láyé mọ́ bàbá mi sì one hundred and thirty eight years eleven months kó tó kú màmá mi sì one hundred and twenty three years dèdè tí wọ́n sọ fún mi lórí Ìlọrin ni mo ń sọ yìí ọmọ Yorùbá ẹ dákun ẹ má jàdó ẹ má níbo lẹ́mọ̀ tó gun ọ́ wọ̀ níbo lẹ́mọ̀ tó gun ọ́ dé ìlú Ìlọrin yìí sí ibi tá a ti bá jagun wọn ti tọrọ àdúrà kalẹ̀ kógun ó tó dé Yorùbá ẹ ronú ẹ wá sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ńlọrin mo ti mú àkótí ẹ̀rí lọ gbogbo ẹ̀ tó ti rí ìgbà tẹ́yìn òsì nílà ká iná tẹ̀ ronú bí mọ́sálásí ṣe wá ṣọ́ọ̀ṣì wà náà gbòòrò lọ́rin ilé ìṣẹ̀ṣẹ̀ wọlé ti kọ́ tó sí Ìlọrin tó jẹ́ bíi sixty years sóni. Hmm mo fẹ́ kẹ́ sọ fún mi ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń jà tẹ́ni bàbá yín kinní kan ni ilé ìjọsìn wo ló wà nílọrin tẹ́ ẹ kọ́ kalẹ̀ láti ibi sixty years tẹ́ ẹ renovate tó wà ń bẹ̀ bí wọ́n ṣe renovate àwọn tó jẹ́ tìṣẹ̀ṣe àwọn ọmọ olóògbé àbíbo ni ìgbómìnà tẹ́ ẹ bá ń lọ ọ̀fà gáràjì wọ́n lọ́wọ́ kọ́lé àdó àṣẹṣe ilé ọmọ ìbílẹ̀ síbẹ̀ ẹ̀mí ẹ̀ ò dẹ̀ wo sẹ́mi àlọ́ wo ni àmẹ́bà ló jẹ́ ọlọ́run ní fún yín ṣe o nítorí lọ́ba lọ́ba ń bẹ nílùú Ìlọrin ní Kwara State lọ́ba lọ́ba ń bẹ Kwara State nínú Kwara State tí wọ́n ń dé adé èṣù wọ̀nyí kábíyèsí ni o ọba ọ̀rọ̀ kábíyèsí ni o gbogbo èèkàn méje tá a ní Kwara State adé ni wọ́n ń dé o ẹ ronú sí o ẹnìkankan pa wọ́n rẹ́ o ọba olóògùn ẹnìkankan ò ní wọ́n mọ̀ ṣe o inú ìgboro Ìlọrin lẹ ti ń jọba olóògùn o àwọn ọ̀dẹ̀ pa wọ́n rẹ́. tẹ́ ẹ̀ ti ń jẹ́ bọ̀ ará Ògbómọ̀ṣọ́ ti jọba ológun lọ nílí lágàkà hmm, àwọn ọmọ ilé kí ni wọ́n kó kọ́lé wọn fún mi nínú street mo rí ilé ilé àtàgbọ́n ilé àtàgbọ́n tán láńgòdó àna bàbá mi ni wọ́n jẹ́ lágàkà ń bẹ̀ òun ní tí mo wèrè ń jọ̀hún sàláwù ẹlòmíì jẹ ẹlòmíì jẹ kótó tó kà wọn táyé power brother wa kọ́ lọ́ọ́ yá fi àwọn náà kó tó kà wọ́n tòní ìlọrin lọ́ba ìlọrin mọ̀ tí ń fa àwọn kúdà ẹ̀ sí ìjà rẹ̀ ṣègùn wọ́n mọ̀ tí ìjà rẹ̀ ṣègùn ẹ ronú o oyè tẹ̀ ń jẹ ńlẹ̀ yorùbá wọ́n fi yín jẹ ńlọrin o dèdè bẹ́ẹ̀ ṣe ń ṣe ọdún yín tẹ̀ ń ṣe ayẹyẹ yín láti bíi ninety years eighty years sóòní tí ìnira ọ̀bá lù ẹ jẹ́ àmọ́ ṣe o ọlọ́wọ́ gbàdúrà wa o ẹ̀yin lẹ̀ ṣe bó ṣe kẹ́ ẹ máa ṣe o ẹni tí yín ò fi dáa o ẹ má jẹ́ àtúrí pa àṣegbé ká máa báyàwó ẹni ẹlẹ́ni sùn tọ́wọ́ àṣegbé o ẹ má jẹ́ àṣegbé nítorí pa afẹ́ nǹkan ká máa pa àwọn èèyàn o n ò sí bẹ́ẹ̀ nílé ọba àlọ́rin ni o ẹ ti bìkan wò ó wọ́n máa ń jọba lé àwọn àdìsá ni gọ́vnà àdìsá ẹ dá mi lóhùn kẹ́ ẹ máa fún mi lésì mi ìgbà tí àbáṣà mú wọn tí wọ́n ní wọ́n pa wọn àtàwọn dé àtàwọn kankan kankan ní ìkàwé mi ní mẹ́mórì ọ̀kan máa rántí kankan kan ni ọba àlọrin pé gbogbo tí ń jà fà lọrin pé à ah, ògo mi ìràwọ̀ mi ìtànà mi pírẹsidẹ́ǹtì kan ni ó wàá pa à ah, tí mo sì lọ́lọ́run tó dàlú mi tí n fi nǹkan kan mí pé pẹ̀lú ọlọ́ mi ẹ jókòó àdúrà wọn ò gbọ́dọ̀ pa wọn ní lọ́la ni wọ́n pa wọn wọ́n sáì wọ́n pa wọn àbí lọ́tọ̀la wọn ò gbọ́dọ̀ pa mo fẹ́ rí láìfù níwájú mi báyìí ah, <laughs> ẹ wo nǹkan ni ẹ wo ń tó ṣẹlẹ̀ ni àwọn àáfàá ti bẹ́ẹ̀ lù lọrin wọn ò sùn mọ́ wọ́n jókòó báyìí ni tílẹ̀ fi mọ́ nígbà tí ó di láàárọ̀ wọn lábàṣà kú abẹ́ gbàgbé tán ni ẹ̀yin ọmọ Yorùbá ń jọ orú ìjọ́hún tọ́ba àlọ́rin sunkún pé àdìsọ́ gbọ́dọ̀ kú nígbà náà ibo lẹ pẹ̀lú wàdúà sí ibo lẹ pẹ̀lú eégún sí ti ń jó tẹ́ fi níwọ̀n gbọ́dọ̀ láti sápáǹgbà náà àbáwọn àdìsá ń jọba àlọ́rin ni tí bọ́ máa lọ́rin ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ti rí tẹ́ní sùúrù federal táwọn bàbá wọ bàlọ́rin jáde sí ah, àwọn ọmọ tèmi nílùú mi kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mo wà nù ẹni tí ń tún àgbà láyé sí nínú àdúrà àwọn ọmọ tí mò ń torí wọn sí ni wọ́n máa ń jù lẹ̀ ni èwo lẹ́yìn rí tẹ lọ kílèmù wájú federal pẹ̀tọ̀ àwa ìṣẹ̀ṣe yorùbá ni ọmọ tẹ mú yẹ filẹ̀ fún wa ẹ̀jẹ̀ àṣìbáṣẹ́ rí sí ni àfi kẹ́ mọ́ ba tẹni tó fẹ́ dáa fún jẹ́ ta lọ́lọ́ tẹ tì síta ẹ láfẹ̀ẹ́ rí kankan tẹ́ fi lọ lọ́mú kún prison ni àbí mi ṣe Yorùbá sáwọn Akíntọ́lá wọn ò ṣe jù báyìí lọ ni níbi wọn implicate wọn implicate ìlú wọn torí mẹ̀kúnnù kú ni hmm. wọn torí mẹ̀kúnnù kú ẹ̀gbọ́n ìyá mi ni wọn torí mẹ̀kúnnù kú ni o mo fọlọ́ọ̀ bẹ̀yìn ni nítorí pé mi ò jẹ́ nǹkan kan ẹrú ni mí àmọ́ ẹ dákun èèyàn máa ń torí ẹrú èèyàn ọmọ Yorùbá kéèyàn ṣe pàbínú tí kéèyàn sọ dáadáa jáde lẹ́nu ta lọ́lọ́run ọ̀rọ̀ ọmọ rẹ̀ kò sì rí ìyàwó rẹ̀ kódà kò rí ìyà tóbi sébẹ̀ ń tìgbésí ayé ti yín rí sẹ́yìn ò rí ìyà yẹn rọ́mọ yín ọ̀rọ̀ tẹ́ ń sọ ń ta ó ti lágbára jù ẹ dínkù ẹ ń bẹ̀ bẹ́yẹn bá wà lọ́wọ́lọ́wọ́ àátẹríba ni kẹ́ni tó wà lọ́wọ́lọ́wọ́ fi dọ́wọ́ ẹni padà hmm. tọ́mọ wa tún kú òtán tẹ́ ẹ bá wá tún ní kinní kan bẹ tẹ́ ẹ tún ṣe déédéé tí wọ́n ṣe tí wọ́n fi rí un ẹ rí i pé nǹkan míì tó kù lẹ́yìn tó tún jù yún lọ bẹ́ẹ̀ni wọ́n kàn fi yún sí fún yín síta lọ́lọ́run wá jíjẹ sí ńlọrin ni ṣé bọ́ wá gbowó ọ̀ṣun ni. wọ́n lọ fẹ́ tẹ t-shirt. wọ́n fẹ́ tẹ kinní kan wọ́n fẹ́ tẹ kinní kan ta lọ́rùn wọ́n pè mí lu òyìnbó wọ́n sẹ́ndì lọ́ọ̀yà wá bá mi mo rí ìwé tí mo lọ́wọ́ mo ní ìwé tẹ́ kọ́ ẹ mo ti rí sùlùkà náà níbẹ̀ wọ́n ní àwọn fi pọ̀ bá mo ní tẹ́ bá pọ̀ bá lọ lẹ́jọ́ ayé yín ó ni mo lè mí sọ̀dàlẹ̀ àmọ́ lọ́yìn nìkan ló yàtọ̀ ní gbogbo àgbáláyé. ọba wọn dẹ̀ ṣàpé. o o o kai. ó máa ṣòro fìjà lọ. ṣéu ṣéu ṣéu sólùkà náà ni bàbá tó káyà bàbá tó kẹ́yìn ah, bàbá tó dúró lónìí òdodo àwọn ọmọdé ọmọ rẹ aburú ayé ò ní débẹ̀ hmm, àwọn ọmọdé ọmọ náà tó mọ wà lórí ipò lónìí mi ní yorùbá ò ní dépò wọn kò dira wọn lọ́wọ́ hmm. ìjọba àlọ nílé ọbọ ǹjọ́ lọ́ba ṣàwó kú ò thirty naira lẹ́ẹ̀fi wọkọ̀ láti ilé ọba àbí kẹfí one fifty wọkọ̀ wọ́n tiẹ̀ wá pẹ́ wọ́n wọ́n nígbà tí pé wọ́n lè sìn wọ́n gbé yín six hundred lọ ibi tí mò ń sọ fún yín yìí àbí one thousand sínú ògbóró sójà náà ní sí èsì pé nǹkan kankan náà ni wá àwọn yìí ọ̀wá ṣe wọ́n ṣe dáadáa pẹ̀lú bàbá wa ọba lùlọ ni torí gbogbo bí tí nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ lẹ́dígun mẹ́rin lórin ni bàbá máa ń dúró fún pé ah, àníkọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìlú mi yé sí ìlú aburú ìlú mi yé sí ìlú tẹ́nìkan mọ̀ sọ pé àwọn wa ń dógógò mọ́ yàtọ̀ à á sì ń rí yàtọ̀ ẹ dákun Ìlọrin ló ti yàtọ̀ o ẹ̀yin ọmọ kéékèèké ẹ máa ń fẹ́ yàwó mẹ́rin ẹ máa ń fẹ́ yàwó márùn-ún <laughs> sọ́sẹ̀lẹ̀ ńlẹ̀ wẹ́ẹ̀sì ni kẹ́ ẹ wú dáadáa fa ẹ dákun torí tọ́lọ́ torí ànábì ẹ dákun ìran yorùbá ní níyàwó márùn mẹ́fà hmm, níṣẹ́ ìṣẹ̀lẹ̀ ńlọrin dùn ní èmi tí wọ́n bá yẹn sọ̀rọ̀ ibi ìyàwó mẹ́fà mo nílé tọ́lọ́ ti ṣàánú mi ọmọ ti pọ̀ gan mi ìró ràn lọ́wọ́ láyé mi rí láyé ìgbà tí mo ti máa bọ̀ láyé mi ìrìyàn ti máa ràn yàn lọ́wọ́ láyé mi mo máa ń dúró tìyàn náà mi ní kò ní alẹ́ mi o ẹni tó bá ní tí ó sì kó múra o ibi táwọn tó bí èmi fà mí wọ̀nà ọmọ òsì ní bá pèlè bàbá rẹ̀ kó sì sọdá ọmọ tó bá sì sọdá yóò máa lé ní èmi yé sọ máa lé lọ́rin o ọmọ ọlọ́jẹ̀ ni mí yorùbá ẹ dákun ẹ dábọ̀ àwa látayọ ayé wa o abúbabú bàbá àbúyà aláya wọn àṣekẹ́nẹ́ kan ẹni tó bu náà lọ́wọ́ wọn tẹ̀ o ẹjẹ́ á bá sí o ìlọrin yìí ṣèkà o ìlọrin yìí bá tèèyàn jẹ́ o ṣéta lọ́lọ́run rí rẹ̀ burú láti sọ wípé ẹ̀yin ìdàmọ́ ìyìnbọn pàwọn tó tẹ̀lé mi ìyìnbọn pé báyìí ni o ẹ dárí ẹ̀ṣẹ̀ mi o ó ti burúkú jù hmm. ah, kò ní dáa fẹ́ni tó bá lóun ò ní bẹ lóun kí ló dé tọ́lọ̀ sọ fún yín pé ẹ má ti bẹ̀ mí ẹbí ara yín náà àbẹ́ ẹ̀ mọ́ ti ń ṣe yín ìṣẹ̀ṣe ní bẹ lákọ̀ọ́kọ́ tí wàá yín bá dáa ni sọ́lọ̀ ń mú yìí sáwá bá yín ni Jésù bẹ́ẹ̀ ni tí wàá tiẹ̀ náà bá tún ti fẹ́ le jù kí ló dé tí rọ̀ṣúlù láì wá ànábì mọ́mọ́ láìla ìlàlá muhammadu sílẹ̀ nàbí sàlálà ẹ̀ wá ń sọ̀rọ̀ ọlọ́run bí gbà pé bàbá yín àti ìyá yín ìyá láìníla ká ni tọ́lọ́mì láti sọ fún yín pé gbogbo tó lu wá dá dáradára ni ẹ̀sìn ọ̀tọ̀ ìmọ̀ ọ̀tọ̀ ẹ gbádùn mi kò sí ẹni tó lágbára kankan tó lè pẹ̀sìn kankan rẹ inú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta o ìró tọ̀hún lágbàá láyé yìí. ẹni wá ṣàmà para wọn ni. ẹ kàn máa para yín ẹ̀sìn ó sì máa bẹ kí wàá là ronú sí ká jókòó fọkànbalẹ̀ ká jókòó àlàáfíà bí wọ́n ṣe ń jókòó lamẹ́ríkà gbogbo agbára tí kálukú wọn ní wọ́n ń dá àjọ ni wọ́n fi ń gbèlú wọn ga ọmọ yorùbá wo ló dìde tó ní tọ̀họ́ lọ́hún mojú lónìí o ifá ọgbọ́ dákun dábọ̀ fi èdínú gbogbo olú mi yìí jọ̀rọ̀ wọn dayọ̀ gbogbo àtọkùnrin àtobìnrin tó jíbẹ̀ tó sọnù lé rẹ̀ ṣe blẹ́ẹ̀sì lu yín ara yín nìkan lẹ́ ń blẹ́ẹ̀sì náà ẹ wá ní eh, orí yín pé orí wo ló pé ọba àlọrin tẹ́ ẹ bá mò ti sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá tún lọlé alimi nísìn òní ni friday òní lọ́jọ́ tí mo wáyé tẹ́ ẹ bá tún lọlé alimi nísìn kó tó di páàkì jímọ̀ àwọn kan bẹ́ẹ̀ wọ́n ti sọ gbogbo wọ́n ti sọ kùránì kalẹ̀ báyìí nísìn wọ́n tó forty one ńbẹ̀. bàbá kọ́lé àdúrà kalẹ̀ yàtọ̀ sí mọ́sálásí pé ẹ máa bá a tọrọ fún lù mí kọ́mọ dàrú kọ́mọ bàjẹ́ ilé alimi mo fi ọlọ́run ṣeré sí mi ì sáìdì mi ì bẹ̀rù lẹ́yìn ikú sàárè mi mi ì bẹ̀rù ẹnì kankan àmọ́ báwo lọmọ sì sọ pé tóun bá lọ́wọ́ bàbá òun òun fẹ́ yí padà ńlọrọ Yorùbá o ẹ dákun ẹ jẹ́ kí tolúwọ́ ṣe lórí wa hmm. kò ságbára kankan o mo bẹ̀ yín èyí tí mo bẹ̀ lónìí àti tí mo sọ fún yín ẹ dákun èyí tí mo bá fi ṣẹ̀ ẹ dáríjì mí èyí tí mo bá fi kọlù yín Olúwa ṣàforíjì fẹ́yìn náà ẹ bá mi mú ẹ̀kọ tútù mo fẹ́ fún yín ní àdúrà ọlọ́run ẹ̀kọ́ tútù tí wọ́n bá fi kólòbó kan tí wọ́n fi wé yá pọ́n ẹ mú àwo àdàbọ̀ tí wọ́n máa ń pè láwo sóbí ẹ bá mi hó ẹ̀kọ́ yẹn ẹ pín sí mẹ́rin sínú rẹ̀ ẹ kó ewé yẹn pamọ́ síbi kan kẹ́ ẹ bu epo pa sí kíní tẹ gbé wọn ẹ gbé síta ẹ sọ ohun tẹ́ ẹ bá fẹ́ sí ẹ tọrọ àdúrà tí wọ́n bá ti gbà á tó bá di láàárọ̀ ọjọ́ kejì ìtumọ̀ yorùbá ni mò ń sọ fún yín yẹn ewé tẹ́ fi ṣètùtù lánàá yẹn ewé ẹ̀kọ́ yẹn mú kẹ́gùn ẹ fi irú ríjì sí ẹ fọṣẹ kó ẹ mọ lẹ́yìn àgbà ẹ gbà mí àgbà ni màá ń gbẹ̀kọ́ lóde ìsálayé ẹ gbà mí ẹ mọ̀ jẹ́ ń ṣiṣẹ́ ẹ mọ̀ jà yóò mú mi ẹ jẹ́ ń rí bá ti ṣe ẹ jẹ́ ń rọ́nà gbégbà ìlú tí mo wà yìí ìlú bàbá mi yìí ẹ jẹ́ kó máa ga sí mi o kí rọrùn wọn máa bá lu yìí o gbogbo bí tẹ́ ẹ bá ti gbọ́ ọmọ tẹ́ ẹ ti lu iṣẹ́ yìí ẹ máa lò bẹ́ẹ̀ ẹ̀dùn ni o kí ni fóònù tẹ́ ń wò yìí mo sọ fún yín kọjá sẹ́yìn mo ní àrùn ojú ọ̀padà pọ̀ mo ti sọ àwọn nǹkan kọ̀ọ̀kan sẹ́yìn lórí rẹ̀ nítorí tó bá ti ń tó bí fifteen years sóní àbí bí eleven years àwọn èèyàn mọ̀ ní àrùn ojú tó pọ̀ jù. torí bá ṣe ranjú mọ́ kámẹ́rà láàrọ̀ lálẹ́ torí kámẹ́rà tí wọ́n ranjú mọ́ láàrọ̀ lálẹ́ fẹ́ sẹ́ẹ̀tì tí wọ́n ń tẹ̀ kì í ṣe sí ọsibítù ni o màláì wọn fọlọ́n ṣẹlẹ̀ sí fún un a máa sọ yẹn tẹ bá mú kwẹ́sàn wá ń bẹ̀ indifudia ńlá fi lè ṣe nítorí àwọn oníbàjẹ́ ẹ má bínú sí mi ẹ dákun mo fẹ́ kẹ́ bá mi wá yẹrin òkun yẹrin ọ̀sà ewé ọmọ ní gèdègèdè àtọ́sẹ́ àti ọ̀gá tútù ẹ gún gbogbo ẹ̀pọ̀ ẹ ti tọ́jú ọ̀sẹ̀ ẹ ti lọ èpè òkun èpè ọ̀sà dáadáa tí ó kùnà ewé ọmọ ní gèdègèdè àti ọ̀gá ẹ ti kún tí ó kùnà dáadáa ẹ wàá da ìpè sí ẹ wàá fi ọṣẹ sí tẹ ẹ bá ní owó lọ́wọ́ tẹ ẹ fẹ́ ṣe ẹra díẹ̀ funfun bá láyà kókó láàyè lẹ́ẹ̀kún papọ̀ mọ́ṣẹ́ yìí ẹ wàá tẹ aṣọ funfun sínú apẹ̀rẹ̀ kékeré inú rẹ̀ lẹ́kọ̀ọ́ sí ẹ wàá máa bu ọṣẹ wẹ̀ láàárọ̀ láàárọ̀ ẹ mọ̀ ní a òkun ẹ̀dá kankan mọ̀ ní rídìí òòṣà ẹ̀dá kankan mọ̀ rídìí ọmọ ní gidigidi nítorí táyà ẹ̀ funfun bá sunkún yẹn ìjọ náà nìyẹn wù bò ọmọ aráyé ẹ daṣọ àṣírí bò mí ẹ má jẹ́ ń tẹ́ ẹ má jẹ́ ń tí lórí ipò tí mo wà yìí kọ́rọ̀ mi ọmọ dayọ̀ sí i àdúrà ni fún yín ẹ rí bá ti sí ọmọ Yorùbá ẹ rí ọ̀nà gbígbà ọ̀rọ̀ yín ó mo dúpẹ́ lọ́wọ́ ohun tí ẹ fi ń yí àwọn èèyàn sí ni pé wọ́n sì lè máa sin lọ́run pẹ̀lú àwọn ètò ẹ dákun ètò yóò da ọlọ́run dára ètò ètò ẹ tọ́jú ara yín ò débi ẹ̀sìn elédùnmọ́ wọ́n ti ń sọ bí pé ó dà pé àwọn sùlùkà náà nílẹ̀ ìjà fún pé àwọn kẹ̀rẹ̀kúrà nìkan làwọn ń lò pé báwo wá ní ti ètò tẹ́tẹ́. ẹ ní ẹ̀tọ́ láti ibi ọlọ́run tẹ o ẹ̀sìn mẹ́ta lẹ̀ fi ń ẹ dákun ọ̀rọ̀ tí mo sọ yí àwọn àfáà mi àwọn àfáà mi níbẹ̀ nílòrin tí wọ́n ń sọ̀rọ̀ hmm, àwọn àfáà tèmi ẹni sọ̀rọ̀ ìlújẹ̀mí náà sọ̀rọ̀ pé mo ti gbọ́n àwọn àfáà tèmi àwọn làbíìbù àfáà mi ni tó ní mí àwọn ni wọ́n mọ̀ mí àwọn àfáà làbíìbù ló ní mí àwọn ni wọ́n mọ̀ mí lágbàgì nítorí ọmọ wọn ti gbá bẹ́ẹ̀ mi. Surajudeen Akaji ọmọ agbájí ni ìní mò ń fi sọ̀rọ̀ yìí ń wo mi ètè lọ́ọ̀dí ẹ bọ́ o àmọ́ kọ́sáfà tí ò ní wẹsẹ̀ o kọ́sáfà tí ò ní fún wọn ní pé ẹgbàárọ̀ yóò dayọ̀ o nínú Yorùbá náà nù ẹ dákun torí àná màmá ẹ má mi sikúùtì ni Christian ń lomi àdúrà wọn ra ọṣẹ lọọsì wọn fi ń gún ọṣẹ fún ìyàwó kí lẹmọtán fi mí sí ẹ o bẹ́ẹ̀ lẹ́yìn àáfàá náà o bẹ́ẹ̀ làwọn Yorùbá náà o Mm, mm. ẹnìkan kan mọ́ mi skóòtì ẹ̀sìn àní kìí sí ẹ̀yin tẹ̀ ń dé ẹ̀sìn lẹ́lẹ́sìn Elédùmarè ló ní ẹ̀sìn tẹ́ ẹ bá lájagun àwa ara wa lápara wa àlè rẹ̀ sìn pa kókó ọ̀rọ̀ mi nù ẹ̀dùnà ẹ má bínú sí mi ẹ̀yìn àáfà tí wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ bá mi rántí wọn Àlìfùlání bàbá wa ní Bàlígà àfàmúrí Bàlígà pẹ̀lú àfáà mi ẹ dákun gbogbo ẹ̀yin ògo olórin gbogbo ẹ̀yin ògo olórin mo fi ọ̀nà àti wáyé mi mo fi búra lónìí mi ò dá lẹ́yìn mi ò sì dàbùkù pẹ̀lú yín gbogbo ẹ̀dá tó bá síwọ́ àtàfà àmúríbà lè ń gà ẹ má fi ra yín pamọ́ mo fọlọ́ mo fi bẹ̀yìn ẹ dúró bíi àfáà mi làbíb mo fọlọ́ bẹ̀yìn ẹ̀dá tó bá síjú aburú òyìn ilé ọ̀pá wọn nítorí ẹnìkan kì í palẹ̀ alimi lórúkọ tílẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ alimi sì là wa bẹ́ẹ̀ bá ló wọn pa wá yọ. ẹ ṣe ní tùbínlùbí ẹ dákun ẹ bá mi bá wọn bàbá wa ẹ má jẹ́ kí wọ́n nítorí ẹ̀sìn tí ń gbé lọ́wọ́ wa pé ó wúwo ó dẹ̀ láìkì àforíjì púpọ̀ ẹ fi yọ̀ǹda rẹ ní o èmi ọmọ rẹ rí kò sì sínú Yorùbá lọ́dọ̀ mi kò sì sínú ọ̀tẹ̀ mo kàn rò ó pé kí ni mo lè ṣe ni mo gbà kó tí ẹ̀rí wà lọ́rin ìyìn wá gbé lọ bá àwọn olóòṣà o ẹ dákun ẹ ronú dáadáa o ẹ rí pẹ́yìn àfàmù gbé wọn lọ bá mi mọ gbé wọn lọ ọ̀dọ̀ olóòṣà kankan nítorí pé mistake wà lọ́wọ́ wa ní ti kálukú bá ṣe gbogbo Kwara State ni wọ́n ti ń ṣẹ̀ṣẹ̀ sí o mo gbé ṣẹ̀ṣẹ̀ wà nù lọ́rin o ṣòbí pé èèyàn jókòó wọ́n ní trouble ti ṣẹlẹ̀ káfa àwa wà ń bẹ̀ wò àwa dú orí wò èmi ò sí ibùmí ìdúlé ọ̀rọ̀ alímì lọ bẹ́yẹn bá lóun kógun bọ̀ ọlọ́run ó fún wọn lágbára tí wọ́n fẹ́ fi jagun wọn ò kàn lè rí lọ́rin bá jagun ni o torí wọ́n parẹ́ ni o làkúndínlùkún wàlíyẹ̀dínì ìnà rọ̀bákà làbírin mi lè ṣe àníyàn mi nù o tí wọ́n ti ní Elédùmarè ní ká ṣe tiwa lọ́tọ̀ọ̀tọ̀ tí Ìlọrin wa ń fẹ́ràn gbogbo kálukú tí ọ̀yọ́ ẹnìkan kù láàbọ̀ ẹ má jẹ́ jẹ̀bi ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn gbogbo ọmọlẹ̀ yorùbá kí ẹ̀yin ẹ̀sìn yorùbá ẹ má ta àbùkù sí èdè àfa o àfa ẹ má ta àbùkù sí èdè ẹ̀sìn islam ẹ lọ ṣèrántí ẹ̀yin ọmọ yorùbá ẹ lọ ṣèrántí táyé kẹ́hìndé tẹ́ bí sínú ilé yín mo fi rán yín létí ẹ̀sìn wọ́n ti ń bímọ kó tó máa kan táyé àti kẹ́hìndé ọlọ́run á fi yé gbogbo yín tẹ́lẹ̀ ń bímọ ṣe bí bàbá àtìyá ló bímọ rẹ̀ èyí tí ń bọ̀ sí kejì òun lẹ̀gbọ́n èyí tẹ́ kọ́kọ́ bí òun làbúrò ẹ sì lẹ́ni tó a bá ti bára láyé sí ìnàgà láàmọ̀ jẹ́gbẹ̀ fúnra wa tẹ́ ẹ̀ bá ti gbà fánà bì lórí ẹ̀sìn tẹ́ ẹ̀ yọ tiẹ̀ lẹ̀ ẹ̀ ń dẹ́sẹ̀ ni o nítorí gbogbo ẹ̀sìn tiwa kó tó dé. ayé kò. mi ì bẹ́ẹ̀ nìkan kan gbowó mi sẹni tí wọ́n sẹ́ndì owó sí lárí látìgbà tẹ́ ti ń gbọ́ mi lórí fóònù ìrùn pẹ́ nìkan mọ nọ́mbà mi àfàwọn tó jọmọ lọ́wọ́ tó mọ̀ mi mi fi nọ́mbà mi kalẹ̀ nọ́mbà àwọn àwọn olóòtú ni wọ́n fi kalẹ̀ mo lémi ò ní di nọ́mbà èmi ò sì ní ìkànnì kó lóun wá mọ̀ mí mi ì dẹ̀ ní ìdí ẹni tó lè mọ̀ mí ilẹ̀ ẹni tó ní sùúrù tí ó sọ fún àpótí ẹ̀rí tẹ́ ẹ bá sọ fún àpótí ẹ̀rí pé ẹ ní sùúrù tí ọlọ́run ọba bíyà rẹ̀ ẹ sọ pé ọmọ àlè ilẹ̀ yorùbá ni mo búra fún yín lóko ọlọ́run ẹ má rí ilé alímì fi hàn ilé alímì dàbí òpó kan níwájú ọlọ́run nítorí pé tíṣòro bá dé tá a bá sọ fọlọ́ pé ọlọ́run èmi tí mò ń sáwo àní mo sọ fọlọ́ ń dọ́kọ̀ obìnrin kan ọ̀rọ̀ mọ́ bí obìnrin yẹn ti wọ bíi ó ti tó fifty seven years ó lóun ò bímọ mo bá parọ́ fún pé kọ́ lọ́mọ fọ́sẹ̀ ìgbà tọ́sẹ̀ tí mo ṣe mo wá gbé lọ́mọ wá gbé sápò alájọ ọba jà wá pè mí dọ̀hún pé kí n wá gbé àwọn àwọn fẹ́ eh, bàbá ń àwọn àwọn fẹ́ délé ọba màá fẹ́ràn balógun balógun mo ṣe ọṣẹ ń wà lára mi ni mo fi gbé bàbá lọ ọlọ́run bá rán mi létí ìgbà mo délé alímì bẹ́ẹ̀ mi ṣe wọnú pálásì lọ́nà pé àìwọ ọlọ́run dákun mọ́ ṣàwọlé alímì ilé alímì tí mo wà yìí dákun ìgbẹ́kẹ̀lé kankan ju ilé alímì lọ ọṣẹ yìí mo fẹ́ fóbìnrin kan ní ní kogi dákun ọlọ́run tó bá ti wẹ̀ dákun tí ó lóyún kó sì bímọ ẹ̀yin jẹ̀mọ́ mọ̀ ń jẹ́ dòní ìyá yìí ò fi mí lẹ̀ Elizabeth ló kọ́ wọn Christian ni wọn ní kogi báwọn náà báwọn kiri. ẹ gbàdúrà fún kírísítẹ́nì nínú àfihàn ọba alẹ́mì. àdúrà wọn sì gbà wọn bímọ èmi ni mo lọ kó mọ nílùú wọn ẹ dákun torí tọlọ́run níta àfojúrí náà kò rí bẹ́ẹ̀. àwa la ń kórìíra ara wa àwa ni ká má kórìíra ara wa Elédùmarè iṣẹ́ tí ọ̀ràn yín lẹ̀ ń jẹ́ gbogbo tólúwa dá dáradára lọ́rùn mi là pé ẹ̀sìn àkọ́kọ́ tẹ kọ́kọ́ mọ̀nù ẹni tí bàbá rẹ̀ bá lòun ní kíní kakọ́ sọ fún mi ọ̀run mi làlẹ́ ọkọ́ tẹ̀lé o kí Jésù tó dé o sẹ́yìn lọ́lọ́run ni sọ́lọ́run tọ́ta ànábì wá kọ̀mọ́ tí ń ṣe kí ló dé tẹ̀yìn tẹ̀ wánú ìyá yín tí ọlọ́run ọ̀pá yín ẹ̀ mọ́ ìyàjẹ́ àjẹ́ tí bẹ́ẹ̀ lé yín ọlọ́run wá fi ọ̀dà yín sí pé kí ògùn yín ọba yọ kọ̀pá yín àwọn tó ti jù yín lọ ti kú lè bàbá yín ẹ̀yìn. because ètò ọkàn mi ni mo sọ fún yín yẹn mi ìfẹ́ àgbákò ńlọrin mi ìfẹ́ ìbànújẹ́ mi sì fẹ́ ọ̀tẹ̀ ńbẹ̀ ẹ má jẹ́ ayẹyẹ ara wa ee akányìndé gbẹ̀gbẹ́ ni rọ̀ṣúlù láì wọ́n sì lẹ́ni tó bá ti gbà fún ọba àmọ́ ṣe dúdú ọba àmọ́ ṣe kìrìsìtẹ́nì tó ọba ti mọ̀ pé lóòótọ́ lòdì sí ọlọ́run bẹ wọ́n lọ́rọ̀ rí ọ̀dà yọ ayé rẹ̀ ó sì dáa àmọ́ tó ọba ti tàbùkù ọlọ́run sọ pé kẹ́ ẹ mọ́ tàbùkù aṣíwájú ẹ̀yẹ kan bú ọba àlọ́rin ẹ̀ ń bú olórí ẹ̀ bú àwọn àfa Ah, ẹ̀yin àfa náà ẹ̀ ń bú gómìnà ẹ̀yin kan náà ń bẹ ẹ̀tẹ́jọ́ máa fà kéékèèké ẹ̀ ń bú wọn mo wá sọ fún wọn mo ní tó bá yẹ pé Yorùbá ọmọ bẹ́ẹ̀ bú àwọn àfọ òní sọ bẹ́ẹ̀ ẹ̀ rán mi ń sẹ́ o èmi ṣe tèmi ní tó bá ṣe pé ibi lẹ́ẹ̀fì sí ẹ̀sìn ọlọ́run ó sẹ́yìn lẹ́sàn tó bá ṣe pé lẹ́ẹ̀fì sí àti Yorùbá àtàláàfà ẹ̀sẹ̀ fèmí náà o ẹ̀jẹ̀ kọ́ lọ́wọ́ sẹ̀sán àmọ́ ilé alímì ẹ̀sẹ̀ ilé tá a rí fi o ilé tá tọrọ ni tọrọ yẹn sì máa ń tòrò torí àwọn èèyàn ò mọ̀ wọ́n rò pọ̀ ọba. mo fọlọ́run bẹ̀ yín o ọ yàtọ̀ sí gbogbo ọba o mo sọ̀rọ̀ kan sórí social media ń jọ́sí mo ní Ọbásanjọ́ wá sọ pé ẹ dìde ẹ jókòó ah mo dúpẹ́ tí ò sọ́ba àlọ́rin bẹ̀ mo dúpẹ́ tí ò dá láàfin bẹ̀ mo dúpẹ́ tí ò sọ̀rọ̀ nílé ìfẹ́ bẹ̀ mo dúpẹ́ tí ò sáwùjalè bẹ̀ nǹkan ọba ṣe ń jọ́ náà ni. táwọn bàbá tiwa tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi kàbùkù Elédùmarè ní tiwọn lọ bẹ̀ hmm, tòrọ́ làwọn ń bẹ̀ lójoojúmọ́ èmi wá fọlá Kùránì mo fi tọrọ mo wá fọlá Bíbélì mo fi tọrọ mo wá fọlẹ́ yín tẹ́ pera yín àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ lóníṣẹ̀ṣẹ̀ yìí mo tó fọlá bẹ́ẹ̀ sí bá láyé mo fi tọrọ jàgídíjà mo dúpẹ́ kọ́lọ́ má fi aburú kan lù lọ ni kọ́ má fi aburú kan ilẹ̀ Yorùbá ìtàjẹ̀sílẹ̀ à ń para wa kó kú òun bẹ̀ kílódùmọ̀lẹ́ bá wa bomi lù kílódùmọ̀lẹ́ bá wa fìfẹ́ kò ká ní ìfẹ́ inú ara wa. Mm èló ṣe pàtàkì. wọ́n ti fi jésù àtànábì da wàhálà lẹ̀ sí wa lágbàdá. wọ́n ti fi da wàhálà lẹ̀ sí wa lágbàdá lẹ̀ yorùbá jésù àtànábì kò sì rán wọn. kò rán wọn ó ní ẹ sọ fún wọn pé tí mo fẹ́ nìyí ni kò sọ fún wọn pé ẹ pa wọn láṣẹ ta ni àáfàá pa láṣẹ nà yìí tí wọn mú wá láti ìlú kan pé káwọn kọmọ lágídí ṣé wọn sọ fún ta lọ́lọ́run pé kọmọ ni wọ́n ní kó sọ pé òun sọ́ọ̀rì fún nǹkan tó ń sọ. irú gbogbo bàbá wa tí ọba ṣe sọ́ọ̀rì. ṣùgbọ́n lọ́wọ́ gbàdúrà wa. ẹ ẹ sọ wọn pé ta ló lóun pé. ta ló lóun ni wọn ò torí ẹ̀sìn mu o ẹ̀yin yorùbá ẹ mọ́ papọ̀ mọ́ra wọn o. torí àwọn bàbá yẹn gbọ́dọ̀ wàhálà ti. àní ń àwọn bàbá wa baba ńlá wa àtàwọn baba tó tún kù fún wa ọmọ àlè ni wọ́n bú baba rẹ̀ tẹ́ ń bú ìyá rẹ̀ tí è sọ̀rọ̀ tí ò ní bọ́ sí action àti ò ní dẹmọ téèyàn bá bú baba mi yín dẹmọ fún tí ìbá nìkan kan ṣe yín wà lọ yín lọ yín gbẹ̀dánù hmm. wàláì tàlà ìsúnmọ́ bìlàlà torí ìfi àwọn òbí mi sí i òun àwọn òbí rẹ̀ ọjọ́ lójú tí òbí rẹ̀ bá jọ lójú ni kò ní ṣe bẹ́ẹ̀ nígbà tó òbí rẹ̀ ọjọ́ lójú nìsí tí òbí rẹ̀ wá fẹ́ra rẹ̀ hàn nísìí pé èèyàn lòun o òun sì fẹ́ yín o mùsùlùmí lòun ìyá wa ń dọ̀bálẹ̀ ń sunkún yín pátá ọmọ yín ò ní gbomijé lójú yín. Hmm, àmì àṣẹ o. wọ́n tún wá ń kọ̀ǹpléyìn pé kódà ta lọ́lọ́run wo ìyá rẹ̀ sí sọ́mọ ẹnu. wọ́n ní kò wojú ìyá yẹn. ẹ wà á nú sí ẹ̀yin bàbá mi. tó bá yà ti bọ́ta kò sí jáìsì kò sí jáìsì. ẹ wà á nú sí ẹni tí ẹ bá bí bàbá rẹ̀ dá tẹ́ ẹ bá fi ilẹ̀ kó lóun fẹ́ jáde ẹ̀sìn ẹ̀sìn tí ibi tí wọ́n ti ní kí wọ́n jọ jàjẹ̀ sí inú kùránì yọ sọ ànábìtọ́ náà ní kọ́ jàjẹ̀ sí ọ padà sọ fọ́nà pé ọlọ́run mọ̀ sunkún wọn mọ rí ọ ṣébi ló fi sún lọ mọdínà ẹni tí ọba ti tẹ lọ́rùn kókó kó ń lọrin kọlọ ìlú mi kò sábúrú mbẹ àmọ́ ká máa para wa ká wá fẹsìn lẹ ọdà tẹ ẹ bá mọ pọ dání lójú ẹ lágbára ológun ẹjẹ apá ẹsìn <laughs> à ń para. kò jẹ́ bó ṣe jẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ bá wa dá sí program ẹ ṣe mo kí yín honourable yorùbá nation <laughs> honourable adesina mo kí gbogbo yín o mo kí yín àǹtí àánú mo kí yín ẹ̀yin aláàjì mi mo kí yín ẹ̀yin aláàjà mi lágbára ọlọ́run yóò ní tiwa lágbára ọlọ́run ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ gbogbo ẹni tó bá láwọn fẹ́ ba ilẹ̀ yorùbá jẹ́ ọlọ́run á wọn rẹ́ so àwa ti discover àwọn nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ eh, ahmed kẹ́hìndé wọ́n ní what next ẹ má worry nípa the next move ẹ máa rí what next ẹ jẹ́ kí yorùbá máa ṣe yorùbá ẹ̀ lọ ẹ jẹ́ kó oníṣẹ̀ṣe ṣiṣẹ́ṣe ẹ̀ ẹ jẹ́ kí àwọn àfa kọ́ ṣe àfa wọn ẹ jẹ́ káwọn pásítọ̀ àwọn wòlíì kọ́ ṣe wòlíì wọn ọlọ́run ìgbà tá a wà yìí kò sọ pé ká fèsì kan ká fi kẹ́kàn ká pa ẹ̀sìn kan rẹ́ so àwọn tó kàn fẹ́ máa lò wá against ara wa nínú ẹ̀sìn nínú òṣèlú ẹ jẹ́ káwa náà pa wọn lẹ́nu mọ́ ẹ jẹ́ káwa náà sá fún wọn ẹ jẹ́ káwa náà yááfi wọn káwá fèsì ọlọ́run tó rán wa tó dẹ̀ dá wa ní kìrìsìtẹ́nì ká fèsì ọlọ́run tó rán wa tó dá wa lóníṣẹ̀ṣe ká fèsì ọlọ́run tó rán wa tó dá wa ní mùsùlùmí tó ṣe wá láàfáà ẹ fi gbogbo ìdájọ́ tó kù sílẹ̀ fọlọ́run nǹkan tó bá lè ṣe láti múvu religion tó ń sìn láti jẹ́ kó sún síwájú òun ni kó ṣe kó ṣe kó má fònà ga o lọ́wọ́ religion oní religion láìpẹ́ láì jìnnà a máa ní ìgbésẹ̀ kan lórí social media ẹni tó bá ti búyàn àfa àwa wòlíà wa oníṣẹ̀ṣẹ̀ wa wọ́n wá gbé ṣépè á dẹ̀ máa bà á a ò sọ pé kẹ́ni kankan bú ẹ̀sìn kankan ẹ fẹ̀ sílẹ̀ má bẹ̀sìn jẹ́ ọlọ́run tó ṣe ní mẹ́ta sílẹ̀ yorùbá sí nàìjíríà ó mọ nǹkan tó ń ṣe ẹ ṣe kò jẹ́ bó ṣe jẹ́ a tún tẹ̀síwájú a tún máa kàn sí tó bá ṣe ń lọ one love keep us together ilẹ̀ nàìjíríà náà kò ní bàjẹ́ o torí bẹ̀rẹ̀ ti mú yorùbá jáde ilẹ̀ yorùbá kò wà ní parẹ́ òkè làwọn máa lọ gbogbo ẹ̀yin tí ọlọ́run fẹ́ lò fún wa tọ́lọ́ bá fọwọ́ tọ́ bá ṣe ń káàkiri ààrẹ nìkan o owó onírò owó oníyọ̀ owó àtọ̀ṣe àtàwòrò àánú àtàtùràrí àánú ata kilo ati aṣọ èyónú that back to sender ìdí yọ aṣàtìkè ọlọ ó lọ òun la fi ń múfo ẹnìkan kì í jáwádé o mi ò rẹ́ nìkan kan kó fún mi ní anything o mi ò rẹ́ nìkan kan ẹ̀yin tẹ́ máa ń ṣe tẹ́lẹ̀ a ò mọ̀ nǹkan tó sọ fún yín àmọ́ nǹkan tẹ́ gbọ́ èdè yẹn kọ́ lọ́n kó bá wa já o ẹ jọ ẹ gbìyànjú kọ́ tọ́lọ́n bá ràn yín lọ́wọ́ ẹ fi máa fi àkáǹtì nọ́mbà mi sórí kínní máa fi àkáǹtì nọ́mbà mi sórí ẹ̀ dẹ̀ máa dẹ̀ fi nọ́mbà tẹ́ máa pèsè orí ẹ̀ tọ́lọ́n bá ṣe ràn yín lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ àwọn èèyàn méjì mẹ́ta tó dẹ̀ ràn wá lọ́wọ́ láti wá sí láti lọ sí Ìlọrin ìgbà tí mo dágbére bó ti yẹ pé kò ń ṣe lórí social media mo dúpẹ́ lọ́wọ́ yín alájà mi alájà mi kan <laughs> alájà mi kan wọ́n ní má dárúkọ àwọn <laughs> alájà mi kan tí wọ́n dúró tì mí láti rìnrìn àjò rìn ẹ ṣe o ṣùgbọ́n ó kú ó kú nìbọn rògbò tí ì kò tí ì tó ẹ̀wọ̀n kébì ní dédé gbà kan síta bàtà ń gbá research mi gbà kan síta iṣẹ́ nkọ́lọ́n mm. tó lè jẹ́ kí n pàdé irú àwọn bàbá tamati yìí tọ́lẹ̀ fi wẹ́kọ̀ mi ẹ̀wọ̀n kọ́lọ́n wọ ọkàn mi ó mọ̀ pé mi ò ní dalẹ̀ ó mọ̀ pé mo ń jìyà fúnlẹ̀ Yorùbá ló fi jẹ́ kí n pàdé irú wọn bàtú yẹ kí n béèrè owó mi ò béèrè owó àsìkò tá a wà yìí àná owó àná owó tó ń yà mí gbọ́n lẹ́nu pé ọlọ́run báwo mo ṣe ń ṣe tí mo fi ń rí owó báyìí náà ẹ jẹ́ ká move ẹ jẹ́ ká move ẹ jẹ́ ká ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣiṣẹ́ fún